من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواج وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a fi ọpẹ́ fún ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala tó ṣe àkójọ akọ ní àárọ̀ yìí tó ṣe ní ìrọ̀rùn kí ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa jọ kó má fi ìbínú rẹ̀ tó wa ká. tí àǹfẹ́ náà ni wípé àgbọ́yé ẹ̀sìn rẹ̀ láti fi ní sísúnmọ́ ọba àdẹ́dà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam torí sísúnmọ́ rẹ̀ ó máa ń jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó rinlẹ̀ nínú ọkàn yẹn tí ìfẹ́ rẹ̀ bá dẹ̀ rinlẹ̀ nínú ọkàn yẹn àti tẹ̀láṣẹ rẹ̀ yóò rọrùn bí ìtẹ̀láṣẹ rẹ̀ bá ṣe ń rọrùn fún yàn sí ni ọlọ́run ọba ó ṣe máa nífẹ̀ẹ́ yàn sí bí ọlọ́run bá dẹ̀ ti ṣe ń bá ń ṣe nífẹ̀ẹ́ èèyàn sí bẹ́ẹ̀ ni gbogbo ohun tó bá dáwọ́lé ó ṣe máa rọrùn fún sí kí ọba dídá Allah subhanahu wa ta'ala kó má sá ṣe eléyìí ní ìrọ̀rùn fún wa. àwọn ọmọ àyà pọ̀ tó jẹ́ wípé wọn ò tí ì mọ ibi ọ̀gọ̀rọ̀ wọ́n ṣì ń lọ sí church bus stop ni tó jẹ́ pé wọ́n ń pè é.

bẹ̀rẹ̀ níbi tí a ti sinmi làṣẹk ọ̀gọ̀rọ̀ nǹkan yóò fò wọn ro àwa wò wípé látara bẹ́ẹ̀ àwọn béèrè kọ̀ọ̀kan tó ń tí ó wà pending ká fi àyè gbà á láti fi jẹ́ wípé kí ọlọ́run fún wa ní ìtàmà ìmálẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí àti súnà òjíṣẹ́ náà sallallahu alaihi inshallah al-karim ká dẹ̀ mọ̀ wípé aago mẹ́jọ ni halkọ ọmọ bẹ̀rẹ̀ inshàlá alkarim torí distance ìta bá ṣe títí tó fi wọ aago mẹ́wàá lọ aago mọ́kànlá kọ́lọ́mọ bá kó bá fi alibarika sí inshàlá lakana fi wàdà lásìkò. jazakallahu khairan. àmín wa yakum. Ah, kọ́lọ́mọ bá wà sọ́yìn lẹ́sùn lára sa kọ́lọ́mọ yàrá yín pẹ́. tọ́ a kí àwọn ṣe kọ́ kí àwọn bàbá wa tí wọ́n gbà wá lálejò kí. abẹ ọlọ́run bá kí ó bá san án lẹ́san ẹni tí ó gba sunna lálejò ọlọ́run bá má fi ẹ̀san náà dùn àti àwọn àti gbogbo àwọn ẹbí wọn pátápátá so inshallah àwọn ọmọ ìyá wọn lóbìnrin kí wọ́n kọ questions wọn kí wọ́n fi rán bóyá bẹ wọn kékeré kan kó mu wá sí ọ̀dọ̀ wa mi báyìí inshallah naam so àtàbá níbèrè ká náwó. wa aleykum salaam tala barakatu wa maktabatu. ẹ káwọn ṣèkì wa kọlọ́n jẹ́ mi yóò gùn fún wa. jazakumullahu khairan khairan jaza. Hmm. naam ayama yaba kan béèrè kọ́sẹ̀ kan ní àárọ̀ yìí. wọ́n ní salaam pé màá bí. wọ́n ní nínú fíkẹ́ sunna. àdìsí kan wà bẹ́ẹ̀ tí anabi tí abubakar kírun lọ. tí anabi wọlé. so anabi wàá dúró síbi tó dúró but abubakar wọ́n pè sákèsì tó fi sún sẹ́yìn tànàbí ti bọ́ síwájú wọ́n ní wọ́n kírun yẹn tán bẹ́ẹ̀ ó pa àwọn kan wọ́n wá fẹ́ máa lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí pé bóyá máa mọ̀ sí around ẹnìkan ló kírun ìmáàmù wá dé ah. sọ pé ṣérú ìṣesí yẹn náà ṣé ọ̀tọ̀ fún yẹn kó kí yẹn bọ́lẹ̀ fún kọ́ wájú àbí kéèsì yẹn gan fún àdúgbò sàṣàlá nìkan lọ́wọ́ fún ni àbí òmùmọ̀ ni. kọ́ ẹ̀kọ́ kẹ́ ṣe òmùmọ̀ làṣà kà kẹ́ ṣe ọ̀rẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ dẹbi wípé sayidina Abubakar sayidina Ali radiyallahu anhu ọ̀tọ̀kan nínú àwọn sàbẹ̀ ni wọ́n gbé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sí ẹnìkan ọgbẹ́ ọlẹ́nìkan lọ́tún ọgbẹ́ ni ọlẹ́nìkan ní àlàáfíà àsìkò ọ̀run yẹn ti tó sayidina Abubakar radiyallahu anhu ó ṣẹ̀ṣẹ̀ takbiratul ihram ni wọ́n wá ń tọ́ka sí pé yàní àwọn obìnrin ṣe wọ́n ń pàtó àwọn ọkùnrin ń ṣe tasbih títí títí títí eh, sayidina abubakar dal anu kọ máa tí wọ́n ń pè attention rẹ̀ sí bọ̀ tí ń gbà tó wá fìdí ẹ̀ wá rí pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ọ̀ ń bọ̀ ní ọ̀ ń bọ̀ lẹ́yìn pé ara ti yá so ó wá sún sẹ́yìn láti lè dúró sí ẹgbẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám wá gbé irun ń lọ ó ń ka ó ń kírun sẹ́dínà Abubakar rọ́dàl àná ó ń ṣe tẹ̀blígù rẹ̀ ntí àwọn instances ti tẹ̀blígù wà nù àjẹbẹ ìmáàmù nínú mọ́ṣáláṣí yóò gbé ohùn sókè tí ó tó ń tí gbogbo àwọn tí wọ́n wà nínú mọ́ṣáláṣí tí wọ́n lè gbọ́ tí ó bá fi di wípé àwọn tí wọ́n wà nù mọ́ṣáláṣí lè gbọ́ ohun imam kò ní ìdí ká tún máa rọ ọmọ rírọ rẹ̀ gan ó lè di bid'a látara wípé kíni látara rírọ rẹ̀ ó lè máa ṣàwáṣà àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn imam látara wípé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eh, ó lè jẹ́ wípé àwọn azkar tí ń ṣe ń gbà yẹn aha bíi àwọn intiqalat ìmú eh, ìkúrò níbì kan síbì kan imam níbi ó ṣe sọ kò ní kò ní nira yóò bá ohun tí ó ṣe déédéé jàmá mu tó dẹ̀ jẹ́ wípé ẹni tó lòun rọrùn ìnira bí ariwo kan ní ọ̀jẹ̀ tí ó fi ní jẹ́ kí èèyàn ò ní concentration ló fi jẹ́ instance tí èèyàn lè ṣe tabligh lẹ́yìn imam ni wípé ohun imam ò lòkè tó bí ohun òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlámù ṣe lọ sókè tó torí wípé ọ̀rẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam instances tó yẹn lè fi ṣe tẹ̀blẹ́gì náà but instance mi wà náà wà tó jẹ́ pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlámù ó kírun lẹ́yìn sàbẹ̀ kódà ó mẹ́sì rákà kan ah, ó mẹ́sì rákà kan àbí kejì so that ìgbà tí wọ́n sálámà tán òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlámù sẹ́ẹ̀ tó mú ah, ètí ó mẹ́sì wá kì í ṣe súnà tó yìí ṣẹlẹ̀ àṣàlàn fi kọ́ àní wípé tí mọ́mú bá ń kírun lọ àti mọ́mú ọ̀bá dé tí ẹnìkan bá ń kírun lọ wípé kí ẹni tí ó ń kírun lọ kọ́ wa lọ bá eléyìí yàtọ̀ sí ti àti instance yẹn yàtọ̀ sí ti yìí ṣẹlẹ̀ àṣàlàn àṣàlàn. Àmín wa àwọn òbí yẹn bá jẹ́ni tí ó fẹ́ràn láti máa lọ ṣe tí wọ́n ń pè ní tajud ní àwọn ibi tí a mọ̀. ṣé gẹ́gẹ́ bí èèyàn tí èèyàn náà ń ṣe wáàsí fún wọn pé kò dáa bí wọ́n sì ń lọ bá wọn. ṣé èèyàn lè gbìyànjú láti sọ fún wọn pé kéèyàn àti wọn jọ máa ṣe kí á mú lé lè papọ̀ nulẹ̀. ṣíṣe nínú ilé súnà ni. ṣíṣe nínú ilé súnà ni làṣẹ kẹfì láre tí wọ́n bá ṣe jẹ́mọ̀ yìí pé bọ́yá ọkọ ṣáájú ìyàwó tẹ̀lé àwọn ọmọ inú ilé náà gbé yà ọ wà òkè tí wọ́n bá dẹ̀ ṣe pé wọ́n pín òru fúnra wọn gẹ́gẹ́ bá ṣe mú ti kéèsì family sọ́lẹ̀ nínú àwọn sálàfù tá a mú wa bàbá àwọn wọ́n máa ń kírun lóru wọ́n pàtàkì irun kíkí lóru gan-an débi ah, yarhamakallah àwọn bíi mẹ́rin ni bàbá ìyàwó àtọmọ méjì wọ́n pín ọ̀run sí mẹ́rin ẹnìkan bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ òru tó bá ti sùn ẹnìkejì ó gbé títí tí tí àsùbọ̀ fi tó bàbá wa jáde láyé àwọn mẹ́ta yòókù wá pín sí mẹ́ta ìgbà tí màmá náà jáde láyé àwọn méjì yòókù sì pín sí méjì bí wọ́n ṣe ń ṣe nù wípé kí wọ́n má jẹ́ pé lọ́wọ́ àwọn ni wípé connection ti ń ṣẹlẹ̀ ní àárín inú ilé àwọn àti sánmà yóò wá ti ọwọ́ àwọn já ẹrú kan wà tó jẹ́ ẹrú wọn wọ́n wá tà fún àwọn ẹlòmíì ṣùgbọ́n àwọn yẹn wọ́n yéé ṣe kìámù lẹ́yìn ẹrú yẹn ń gbà tó di nǹkan bíi àjìn wọ́n pariwo asọ́láàtì asọ́láàtì àwọn tí wọ́n tà fún lọ yẹ̀ta wò pé ilẹ̀ ò tí ma wọ́n bá tún sùn padà gbà tó di tóru ku bíi ethad thuluthul akhir ẹ̀rú yẹn tún pariwo asọ́láàt asọ́láàt wọ́n tún lọ yẹ̀ta wò àfọ́jà ló ti yọ wọ́n bá tún sùn padà gbà tó di tí àlùfọ́jà rí wá yọ ni wọ́n ṣe wá dìde láti lọ kírun gbàtílẹ̀ mọ́ ẹrú yẹn wá padà lọ bá àwọn tí wọ́n ta wípé àwọn tẹ́ ẹ tà mí fún àwọn ẹsẹ̀ ní rẹ o wọn kírun lóru ẹ dá mi padà o mi fẹ́ fi ara kó ìkókúkò wọn o yàní inú ilé kò yẹ kó fẹ́ri fún connection láàrin ẹ̀dẹ̀ èèyàn àti sánmà lóru kan wọ́n pàtàkì kí a mọ̀ lẹ́yìn kì í ṣe ní tí ó yẹ kí mùsùlùmí ó fi ṣeré náà ló fi fà tó fi jẹ́ pé kí a tún máa rìn ká ká máa rojọ́ ká lẹ́yìn ìṣá kò kò wá kìí ṣe ń tá a fẹ́ nínú ẹ̀sìn kí ni dì kó fi jẹ́ pé a lè tètè sùn ká lè bá a ṣe kí ni ká lè bá a tètè jí fún kìyàmù lẹ́yìn tọ́lá rò jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam tó sọ pé alaykum bi qiyami layl ìdìde lóru máa yan náfìlà ọ̀dọ̀wọ́ yín pé nàṣíhà ni tó tún lágbára wọ́n ní fa innahu da'bu salihina qablakum torí wípé ìṣesí àwọn ẹni rẹ̀ síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni rẹ̀ ẹ má fi ṣeré ó wa qurbatun ila Allah yìí máa mú yàn wa mukaffirat li sayyi'at yìí máa pa ẹ̀ṣẹ̀ wa man'at anil ithm yìí máa kọ́ di pé kéèyàn tiẹ̀ gbóyà lè dẹ́ṣẹ̀ ẹ̀mí pé àjára kan òní máa ń fàyàn òní máa ń fàyàn sẹ́yìn tó bá rí i pé ah, àbúrú lélẹ̀ tí àjára wọn ọba ti síbẹ̀ kò sí téèyàn òní lè talù ṣùgbọ́n eléyìí ò yẹ mí kò yẹ kí ó jẹ́ pé mi lábàndé eléyìí ẹ̀ hálù ni kan tó wà lọ́kàn tó jẹ́ pé bí nǹkan kan ò bá ṣáájú ọkàn ò ní rọ̀ fún báyìí nítorí sẹ́nu sọ̀lá àlọ́sọ́lá wọn á fi parí rẹ̀ tó jẹ́ pé yẹnì ọ̀rọ̀ pọ̀ lórí ìgbẹ̀yìn òní wípé wà mọ́tòrọ́dò dá i anil just èyí máa mú àrùn kú ò lára gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú a anabi nafsi jarabtu hada wa alhamdulillah ọ̀kan nínú àwọn ọmọ ya ó rẹ̀ débi wípé kò sí test tí wọn ò ṣe tán lórí rẹ̀ se ṣe test aids fún pé bóyá aids ló o ó ní gbogbo bi tí ìwò ti jáde lára òun ní dùn òun ní nǹkan gógó kò kú kò ti wá fẹ́ fa dibi pé àwọn èèyàn máa fẹ́ máa ro nǹkan kan tí èèṣà rẹ̀ àná ọlọ́run ọba ọmọ àyà dìde níbi ọdẹ yẹn náfìlà rákà méjì péré náà lọ́yà lákìn ọgùn bàtà wa dé sàjẹ́dà ẹlẹ́ẹ̀kẹ́ ìgbẹ̀yìn wọn ni wọn lọ́wọ́ bá ìwọ lọ́wọ́ gbẹ́nu òjíṣẹ́ náà sàásàlám sọ wípé ká dún ní mákìámù lẹ́yìn torí wípé ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ wọn làwọn bá mọ́ sáà sẹ́mi lẹ́ni rẹ òní ìmọ̀ kéèyàn súnmọ́ wọn làwọn mọ́ sáà jẹ́ súnmọ́ òní ìmọ̀ apá ìṣẹ́ rẹ lábẹ́ ẹsẹ̀ méjèèmí àti ti gbogbo mùsùlùmí ọmọ àyà nínú ẹ̀sìn náà òní máa ń kọ́ dí kéèyàn dẹ́ṣẹ̀ wọ́n lọ́wọ́n ba yàmí ẹ̀ṣẹ̀ òní máa ń mú àrùn kúrò lára á arábìnrin yìí gbogbo tí ń bá ń ṣe ìwọ ló mọ ìwọ ló fi kàn wọ́n sábà mú kó àti gbogbo mùsùlùmí tí wọ́n bá wà ní rúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà. fọwọ́lọ́ ó ṣe sálámù asalaamu wa rahmatullahi wa barakatuh asalaamu aleykum tala arábìnrin rẹ dide ó ní a ah, àfi bí ìgbà tó yẹ pé ń tẹ́ ṣe tẹ́nìsìn ó ti mú ti ń ṣe mí kúrò hátàlẹ̀ àn ìgbádùn tó dé bá àwọn èèyàn wọ́n ń hẹ́ǹvì rẹ̀ látara pé títí dì sí yìí o tí mo sọ yìí ó ṣẹlẹ̀ ní nǹkan bíi yàní kò bẹ́ẹ̀ lè yẹ khamsata ashara sanawat láti nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn títí dì sí òun máa ní extra àlàáfíà ju àwọn yẹn bí gbogbo àwọn yẹn bá sì kàn wọn ní fọ́ọ̀sì títí dì sàn á tààlà. so tó fi jẹ́ pé kí ni àwọn nǹkan ń tá a fi lulẹ̀ ayé tá a fi ní ní ìnira wallahi azim ọlọ́run bá ti fi irun jíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam fún un. káwa ṣe bó ṣe ká ṣe ká ṣe kìámù lẹ́yìn súnà ní almuakkada súnà tó lágbára tó nípọn gan wọn fẹ́ kí mùsùlùmí kọ́mọ́ṣáláìsì ṣùgbọ́n ibo ni ó ti ṣe ó ní nínú ilé rẹ̀ tó bá ti di pé à ń jáde ta lọ ṣe àárín jáde ta lọ ṣe ń bì kan ó ti di kí ah, ni bídà á bídà àyùn ní bídà ìdọ̀fíyà ntọ́jẹ́ pé à ń ṣeun ó nípìlẹ̀ ṣùgbọ́n bá a ṣe ṣe lọ́wọ́ àyàpá so ti yé báyìí nísìn tí obìnrin olóbìnrin ó wá jáde nínú ilé rẹ̀ tọ́jẹ́ wípé ìrun wákàtí márùn-ún gan kìí ṣe ọ̀ranyàn ni wípé kó lọ kí nínú mọ́ṣáláṣí kọ́ wá jáde lọ lóòrù láàjìn ipò ńlọ tó jẹ́ pé làṣẹ oríṣiríṣi ń ṣẹlẹ̀ lọ́fẹ̀ẹ́ lómi ló ń di wípé à ń sọ pé àwọn parí kìámù lẹ́lì tán àwọn rí kọ́ńdọ̀mù ń ta rẹpẹtẹ àwọn rí kíni jágajàgan tí ó jẹ́ pé kìí sára ọ̀rọ̀ ẹ̀sìn ni kó àwọn ẹ̀ka bárò nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú mùsùlùmí. so tọ́ba di pé ẹni tó jẹ́ òbí èèyàn ọwọ́ àwàyìn ọwọ́ àtàràbọ̀rù nǹkan báyìí ẹ̀fọn ni tó bà síbi tí tí èèyàn ó dọ́gbọ́n pa kì í ṣe ń tí ọgbà ah, ìdánilẹ́kọ̀ọ́ ọgbà ìdánilẹ́kọ̀ọ́ torí bídẹ́ àmọ́ dùn mọ́ ẹni tí ń ṣe látara wípé kí ni àṣetáni ọ̀sẹ̀ ìyána rẹ̀ yóò ṣe lọ́ṣọ̀ yóò ṣe lọ́ṣọ̀ gan wọ́n gbà ah, ibi táwọn èèyàn bá ti pọ̀ tẹ́ntì ń ṣe àmì rẹpẹtẹ tẹ́ ń sàmì dáadáa tẹ́ ń sàmì rẹpẹtẹ ìyẹn náà ó tún lékún gbígbàdúrà lágbájá lọ ó ṣe báyìí àdúrà rẹ gbà kínní tàmàdó ṣe tọ́dẹ̀ jẹ́ pé tọ́ bá ṣe nínú kọ̀rọ̀ yàrá yọ gbà jù bẹ́ẹ̀ lọ torí pé kí ni mọ̀nájà ìbá ọba ọba ọba adẹ́dà sọ̀rọ̀ ni gbogbo ohun tí o ní lè sọ ń ó lè sọ nínú kọ̀rọ̀ yàrá ó dẹ̀ lè sọ nínú sùjádà rẹ nígbà bá wà pẹ̀lú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tí màmá ti dà báwọn ọgbà kíyẹn fún un ní kìí ṣe kíní èyàn fún nídánilẹ́kọ̀ọ́ èyàn ṣàlàyé fún èyàn sọ gbogbo àwọn kíní fún èyàn dẹ̀ máa fi sínú àdúrà pé kọ́lọ́n jẹ́ ọgbọ́n látara bẹ́ẹ̀ ntí torí tí ìdánilẹ́kọ̀ọ́ bá wà lórí rẹ̀ tí wọ́n mọ̀ wípé ní táwọn ń wá lọ sí Sokoto ń bẹ lápò Sokoto ìmọ̀ wa dààmú lọ Sokoto yóò yóò kú ń so ọ pàtàkì but kó ṣe bẹ̀rẹ̀ fún pẹ̀lú adab àti pẹ̀lú ẹ̀kọ́ torí wípé kí ni yàní generally tí wọn bá pè yàn sákìyèsí bil hikma ni pẹ̀lú ojú ọ̀nà sunna wal ma'izatil hasana àti wáàsí tí ó dà kìí ṣe pé tí ó wà lé àwọn èèyàn sá ah masalan àwọn nínú àwọn èèyàn wọn lọ sílé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn mọ̀ wípé ń gbọ́ ní tí wọ́n ń sọ wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn àyàwó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé bó ní ìbáda rẹ̀ ṣe rí àwọn àyàwó èèyàn ẹni tí èèyàn bá gbélé yọ sàmọ bí èèyàn ṣe ń ṣe nínú kọ̀rọ̀ ẹ nínú inú ẹ wọn wá ń ṣàlàyé fún fún wọn bá wọn ṣàlàyé fún wọn àwọn ẹni yìí wá fojú tẹ́ńbẹ́lú ìbáda tó jìṣẹ́ náà sàṣìlá máa ń ṣe nínú ilé ẹ pé ah ṣé kò jù báyìí náà lọ ah tí ẹ kúkú tọ́ ṣe bá nàbì ni ọlọ́run ọba rẹ̀ ti forí jìn gbogbo ohun tí ó bá kú káàtó nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan wa ni sóun tóun o òun ò ní fòrò sùn gbogbo òru òun lọ́wọ́ máa fi ṣe kínní ọ̀wọ́ máa fi yanáfìlà yanáfìlà lóru súnà ní àbí na ọ̀ àánú ẹ̀sìn mọ̀ṣúrọ̀ à ṣùgbọ́n tó o bá wá ní gbogbo òru ló fi yàn án ó ti di bídẹ́ à ó ti kọjá mi ó ti kọjá àlà èkejì ní òun tóun gbogbo ọ̀sán òun lòun ọ̀ máa fi gbà àwẹ̀ láyọ̀ tẹ̀wọ̀ òun ò ní í sínú ká gbá àwẹ̀ lọ́sàn-án níwọ̀ntúnwọ̀nsì súnà ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní aleikum bi siyam wa fi riwaya aleikum bi sawm fa innahu la mithla lahu ọ̀dọ̀wọ́ yín ẹ máa súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú àwẹ̀ gbígbà torí kò sí tí tètè jẹ́ kí èèyàn ní ìsúnmọ́ lọ́wọ́n ọba bí àwẹ̀ gbígbà pàtó wọn ń kó nuró òun kọ́ kàn án ró òun kó ìṣesí rẹ ró kúrò níbi ìbàjẹ́ òun súnmọ́ Ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ wọ́n máa ti ń ṣe léyìí ọmọ ọmọ yapa yẹfẹ sí fún ẹ̀ṣẹ̀ ọdẹ máa ní súnmọ́ Ọlọ́run ọba tó jẹ́ pé ọmọ àárí lẹ́sẹ̀kẹsẹ̀ òjíṣẹ́ náà sàlám sọ yìí pé nínú ẹni tó jẹ́ pé wàrà ń sísà ni àdúrà rẹ̀ máa gbà ó ní tani aláwẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwẹ̀ rẹ̀ àdúrà rẹ̀ máa ń gbà ẹnì nínú àwọn tí wọn lọ sílé òjíṣẹ́ náà sàn wọn ni òun tó ń gbogbo ọ̀sán òun lọ́wọ́ máa fi gbà wẹ̀ sọ̀hánàlá kí ló òjíṣẹ́ náà sàn sọ nígbà ẹni tó bá ní gbogbo ayé lọ́wọ́ máa fi gbà wọn ní kọlá wẹ̀ ǹdọ́sàn wọn ó fi téèyàn bá ní ẹnájì àti gbà wẹ̀ dáadáa òjíṣẹ́ náà sàn láǹfi kí ni ọ̀fọ̀ òǹdí wọn sí ó ní ètò dáa jù nínú ààwẹ̀ fẹ́ni tó bá lé okun lára dáadáa tó wí pé yẹ́ẹ̀sì ẹnájì wa ó ní ní ààwẹ̀ ọmọ ìyá mi Daoud aleyhisselam sallallahu ala nabiyina wa aleyhi ó ní yóò fi dájú ooru sùn yóò fi yóò fi ìdá mẹ́ta rẹ̀ yóò fi segin ni yóò fi yóò fi ṣe kíyàmù lẹ́yìn ìdá mẹ́fà rẹ̀. yóò tún ra fi sùn kó tó ṣe ni kó tó jí fásùbà kí ló jíṣẹ́ náà sọ́nà wa sọ ó ní o rẹ̀ sì wẹ̀ tọ́ba gbà kan yọ̀dà kan sí tọ́ba gbà kan yọ̀dà kan sí ó wá fi kún ó ní ló fi jẹ́ pé tọ́ba kojú ọ̀tá kò ní kẹ̀rẹ̀ torí ni ara ní okun ẹ̀mí náà tún ṣe kí ni ẹ̀mí náà nókun ńgbà méjèèjì bá papọ̀ ńgọ́. a ẹni tí ó kojú rẹ̀ yóò múra wọ́n tó bá fi di wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ fẹ́ fi gbà wẹ̀ débi wípé ara wa di jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ ara wa di nǹkan mi mùsíbàdì ó fi gbogbo òru rẹ̀ ó fi sọ pé ńlọ́sà máa fi yaná fúlàní kan kò sígbà tó ní rí ní tí ò kó rí torí ò sí ń bímọ o ti bọ́sà o ti bọ́sà fúnifòjì o ti bọ́sà gbèdé méjì jẹ́yàn gidi tààrà lọ́mọ́ ọ̀dẹ̀ jẹ́ so ọ̀rọ̀ rẹ ò ní máa yẹ kúrò níbi kọjọra àwọn kan kìyàlì bíi fantasy bákan torí ọmọ òdi ń bọ́ sódì náà ẹ̀kẹta ni à òun ò fẹ́yàwó ń tọ̀ nítorí pé ìfẹ́yàwó yọkọ̀ ìmọ̀sẹ́kínni ìmọ̀jẹ́ kéèyàn rojú sẹ́sìn wọ́n parí ọ̀rọ̀ wọn tán náà wọn sí gbọ́gbọ́n tẹ́ ń sọ. sẹ́rí mi mo máa ń jí lóru o mo dẹ̀ máa ń sùn kí ni tuma eyín bó ṣe ni wọ́n tún wọ́n sí ẹni sẹ́rí èmi tẹ́ wá rí mo máa ń gbààwẹ̀ mo dẹ̀ máa ń mo máa ń sinu bó ṣe ni wọ́n tún wọ́n sí nítorí rẹkọmẹ́ndì fún àjù nínú àwẹ̀ ó ní àwẹ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ó ní fúnjọ́ kọ̀ọ̀kan tó o bá gbà ọlọ́run ọba ó ṣe ní ládàá mẹ́wàá so bí ìgbà tó ń fi gbogbo oṣù gbààwẹ̀ ni kì í ṣèyún nìkan ó ní kò sí tí máa mú ìkẹ̀rẹ̀ ọkàn kúrò tí máa jẹ́ kọ́kàn èèyàn dúró lójú ọ̀nà ọlọ́run ọba bí ààwẹ̀ jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá jọ́ náà sàṣẹ náà sọbẹ̀. ṣùgbọ́n tókun bá wà fún ọ jù bẹ́ẹ̀ lọ ìsìnẹ́ wàlkhamis ọjọ́ monday àti thursday ó nítorí pé jọ́ méjèèjì ni a máa kó ṣẹ́ẹ̀dá lọ́ọ́ jábọ̀ nínú ọ̀sẹ̀ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ẹni tí a bá lè kóṣẹ rẹ jábọ̀ tó dẹ̀ wà nù àwẹ̀ ọlọ́run ọba ó forí jìn èyí tó bá jẹ́ kùsìkùsì nínú tí a lè kó jábọ̀ òjíṣẹ́ Daud ala wa mi ẹ rí ní sallallahu alaihi wasallam ní ọ̀kan náà wọn sàbẹ rọdàlá àná ó ní nínú àpèjúwe dáadáa tó dáa jù fún wa nínú ọmọ ìtọ́jẹ́ oríire ó ní pípọ̀ tí obìnrin pọ̀ nínú ọmọ ìtọ́jẹ́ fi wá jẹ́ pé ẹni tó dáa jù nínú ọmọ yìí ẹni tó fẹ́yàwó jẹ ọ̀kan lọ́ni sallallahu alaihi wasallam tó bá fìdí pé ìyàwó kan ní kínníkínní ìkẹrẹ ni ọlọ́run má jẹ́ akẹrẹ hátà wàlá mẹ́ntẹ́kà yanni àtàfàrọ̀dù mẹ́ntẹ́kà yanni ilà yàkì ẹni tí yóò bá jẹ́ èèyàn tó jẹ́ èèyàn dáadáa gan tó bá dá ọ̀rọ̀ gbà wá tí ọ̀rọ̀ àwọn dáadáa míì tí wọ́n pọ̀ wá yapa sí tiẹ̀ á tiẹ̀ ń àgbèsẹ́gbẹ̀ kan àgbèsẹ́gbẹ̀ kan so <laughs> pé àfáà kan tàbá ọmọ akéwò kan onígbìyànjú kan ọwá ìyàwó kan ṣoṣo lónìí èyí iṣẹ́ ìdí nínú Islam káfẹ́ àwòjẹ ọkàn lọ ní tọ́dájú nínú umar yìí kọ́lá wọn mọ́sà fún wa sí àwọn tí wọ́n ti ṣe kọ́lá wọn mọ́ fi bú wa àwa tá à ń gbèrò rẹ̀ kọ́lá wọn mọ́ kó ṣe ní rọrùn kó wá fi yá ṣe àríkọ́sí dáadáa pẹ̀lú rẹ̀ now so òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó fi àlà sí báyìí tó ti yé báyìí nísìnyí so nǹkan èèyàn lè ṣe nǹkan wà nínú ìpìlẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n béèyàn ṣe ṣe ọ̀sọ̀dìbìdà bẹ́ẹ̀ nísìn ọfẹ́ fẹ́ yàwó kejì yàwó kẹ̀ka àkọ́kọ́ tó ń fẹ́ gan kò tí ì jẹ tẹnu tán ó lè má ṣe tówó nìkan kò lẹ́kọ̀ọ́ obìnrin gan ní ṣe wá ní bò láṣìírí kì í ṣe tàṣírí ti tówó ṣùgbọ́n ó kéré nínú àwọn nǹkan tó pọ̀ tó yẹ kọkùnrin ó mójútó àmójútó mà àmójútó kò kò ní ẹrù kan tuntun tí ń gbé òun gan kò gbé dókè ọ wá tún lóun ó gbé mi mà kí ni ọ̀sẹ̀lẹ̀ apá rẹ̀ nìkan kí ọkàn gbogbo nǹkan rẹ̀ náà ni ọkàn so ó ọ̀gọ̀rọ̀ àwọn míì náà tọ́ yẹ pé wọ́n ń fẹ̀jẹ̀ ọkàn lọ wọ́n kó sínú bìdà áàtì rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ni bó ṣe wà nínú àwọn iṣẹ́ ìbàdàtìnù ló fi jẹ́ wípé a fi nọ́ọ̀sù kan tó wá áàmù tó jẹ́ pé nọ́ọ̀sù yẹn wà general káwá fẹ́ ní bí òjíṣẹ́ náà sàlám ò ṣe fẹ́ so yé báyìí nísìn for example ó ní asọ́láàtò khairul mawdu'i ń tọ́ dáa jù téèyàn fi súnmọ́ lọ́wọ́ bá tọ́ dáa níṣẹ́ ní gbogbo ìgbà ó nírun ó ní faman arada an yastakthira faman istata an yastakthira fal yastakthir ẹni lè ṣe kọ́pọ̀ kò ṣe kọ́pọ̀ bọ̀ ṣíṣe tọ́pọ̀ tó jíṣẹ́ náà sàlám sọ̀hún kọjẹ within ntọjẹ sunna tọlọn ọba fìràn kìí ṣe pé a wà á latiwa lọ́tọ̀ torí tọba yẹ yí pé látijọ́ tí wọ́n ti bíyàn lèyẹn ti ń tẹ̀lé sunna òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí Ọlọ́run wá kẹ́ pẹ̀lú ọjọ́ orí tó tó ọjọ́ orí ànábì Nuh sallallahu ala nabina wa alayhi èyí tí ò ní tí ì rí ṣe nínú sunna yọpọ ju èyí lọ so ló fi túmọ̀ sí pé tọ́ba ti di pé òun gbélé ẹ̀rọ tó yapa sí. Si, bọ́lọ̀ wọn bá ṣe fi irun jíṣẹ́ náà sàrà sálàm ọ̀n da tó jíṣẹ́ náà sàrà sálàm nùnù ó fi jẹ́ pé a ṣọ́ra so ìyàtọ̀ bá rí báyìí ó ṣe gbogbo àwọn àlàyé fún ó ṣe gbogbo àwọn àlàyé fún pé ntí tó máa jẹ́ ká dùn àtètè gbà jù ó ní pé kíni kéèyàn ṣe é bọ́lọ̀ wọn bá ṣe fi irun jíṣẹ́ náà sàrà sálàm ó ṣàkàrò fún ó fún ní ìtàwọn ẹni ire tó ti kọjá lọ bàbàbà torí wípé kíni kíni ọ̀gọ̀ọ̀rọ̀ ń wá tí wọ́n fi ń wá kìámù lẹ́lẹ́ka tí wọ́n fi ń ta àwọn náà fẹ́ ṣe night vigil bíi irú èyí táwọn àwọn kòfààrù ń ṣe torí pé wọ́n gbọ́ yé torí pé wọ́n gbọ́ yé pákáleke tí wọ́n tí ò ní jásí nǹkan kan àyàfẹ́ tán kò sí nínú ọ̀rọ̀ tiwa ìjọ fífúyẹ́ ni tiwa jẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi ṣe àkàrò bọ́rọ̀ tiwa ṣe jẹ́ alápèjúwe wa dàbí àpèjúwe ni tí wọ́n bẹ̀ níṣẹ́ látàfẹ́ mẹ́júmọ́ ó ṣe dá ìlà ó ṣe di ìgbà tí oòrùn là látàrí ọba wò pé ah, iṣẹ́ yìí ti pọ̀ ju òun ò ṣe mọ́ bàbá pàtí ó lóun ò ṣe mọ́ àdéhùn tí wọ́n dẹ̀ ní pẹ̀lú ẹni tó gbéṣẹ́ fún un ó ní pé kíni yóò ṣiṣẹ́ pé kí wọ́n tó ṣe kíni ká tó fún un ní owó ẹnì kejì gbé ó gbé títí dẹ̀yìn àṣírí ó ní ah, wọ́n mọ̀ pé wàhálà pọ̀ tó báyìí òun náà ò ṣe mọ́ lọ́ba ẹnì kẹta ó wá bẹ̀rẹ̀ lẹ́yìn ó ṣe di ẹ̀yìn magrib magrib náà làdéhùn sẹ́mọ̀ yìí pé iṣẹ́ tí ó ṣe yóò fúyẹ́ yóò kéré kò ní ní wàhálà nù òun lọ́wọ́ á gba ẹ̀san gbogbo wàhálà àwọn pákàlẹ́kẹ́ táwọn èèyàn bá ń bọ̀ ó ní àwa níjọ́ gbẹ̀yìn àwa níjọ́ kórè tán díẹ̀ láàṣẹ rẹpẹtẹ la gbà tó ti yé báyìí nìsín gbogbo àwọn àlàyé ó jẹ́ kí màmá gbọ́ yé ní gbígbọ́ yé pẹ̀lú àkàrò tó yanjú dáadáa tó fi jẹ́ pé tí wọ́n padà wá sọ ni pé ọ̀dà ìwọ náà máa ṣáájú fún wa ọ̀rọ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ nù bàtọ́ máa fi ṣáájú fún ọ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa wá pé bọ́ bá ṣe rọ olúkálukú lọ́rùn sí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yìí pé ẹni tó bá dìde tó bá fi raka àyà mẹ́wàá péré ló fi kí kìámù lẹ́lì tó dẹ̀ fi sùn padà àní kakun aláìbìkítà ẹni tó bá wá lo ọgọ́rùn-ún àyà eléyìn ó dúró níwọ̀ntúnwọ̀nsì ẹni tó bá lo ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àyà láti fi kìámù lẹ́lì àwọn lọ́gà kọ́lọ́hún ṣe wá lọ́gà ah, so ó wà ní bí ọba ṣe bá ìrọ olúkálukú ọlọ́run sí gbogbo àlàyé yìí ló ṣe fún fún wọn so that pẹ̀lú ògùn ọlọ́run ọba yóò fi yé wọn kìí ṣe pé kéèyàn mú gbóná pàápàá jùlọ tó bá ti di ti ọ̀rọ̀ òbí ọ̀rọ̀ òbí ó ṣòro èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún bẹ́ẹ̀ yóò ṣe pẹ̀sẹ̀ntì ọ̀rọ̀ fún wọn tí ò fi ní bọ́ sí òdì kọ́lọ́run ọkọ̀ àmọ́ sí. ọjọ́ méjèèjì ló jíṣẹ́ náà sọ àdìsí sọ tó jíṣẹ́ náà sọ́nà pé ọjọ́ méjèèjì bẹ́ẹ̀ ni ọ coincide ni ọ coincide ni ti yamal ithnain ni ẹ ó ó pàdé ara wọn ni ọjọ́ monday ọjọ́ ithnain wọ́n máa ń gbéṣẹ́ lọ sókè lè bọ́lá wọn bá fún ìṣirò. jazakumullahu khairan. ami wa yakum na. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. your question mi yẹn fẹ́ pẹ́ga méjì. jama pabọ. na gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́lọ́run kì í rán àwọn rẹ̀ níṣẹ́ àwọn tó dájú ní wa náà lọ́wọ́ bá máa rán ṣe sí wa so nípa ìtàn ànábì Yusuf alayhisalam nígbà tí ó wà nù ẹ̀wọ̀n tí àwọn tó lálà wọ́n ń béèrè pé wọ́n kó báwọn ṣe ìtumọ̀ aláyìn so ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wíbá sọ̀rọ̀ tawhid later ó fi wá sọ pé ìwọ pé èyí tí yóò là pé kó rántí mi lọ́dọ̀ olúwa rẹ̀ so ayé àyẹn sọ pé Ah, ṣàìtọ́n jẹ́ kó gbàgbé lọ́dọ̀ so nígbà ewé atẹnìkan adé wọn sọ̀rọ̀ wá ní pé anábì Yusuf alayhi salam ló gbàgbé Ọlọ́run pípẹ́ tó wọ́n gbàgbé Ọlọ́run Ọlọ́run á jẹ́ kó pẹ́ nínú ẹ̀wọ̀n. kabir ọ̀rọ̀ tó sọ yẹn kabir minal kabayi kabir minal kabayi ọ̀rọ̀ burúkú ni jáì ọ̀rọ̀ burúkú ni jáì. ìgbà tí mo tó wà ní sáfíìsì náà mo tó wá bi àfà kan ní eré àná tí ó wá ní pé tó ìròyìn ó ṣẹlẹ̀ sánú bí sọ́ra lọ́wọ́ sọ́lá náà kún tóun náà gba owó ni pé torípàánú bí náà sọ pé màá sọ̀rọ̀ fún yín lọ́la pé kò sọ pé insha Allah so gẹ́gẹ́ bá ṣàlàyé yẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní tànàbí Ibrahim alayhi salam níbẹ̀ yẹn náà lẹ́ni yẹn tó rọ pé tànàbí Ibrahim alayhi salam pé nígbà tí wọ́n jù sínú ná àwọn màláìkà wa bà pé jẹ́ kí n rìn lọ́wọ́ nǹkan kan so pé wọ́n sọ pé yúnà máa yù màrún. là kọ́ tó lọ́n bá pa wọ́n láṣẹ náà máa ń ṣe. àdìsí tó bá sọ pé ọ sọ pé kì í sọ lọ́n lọ́ra wọn kí ẹ mú wọ́n wá wípé àwọn ò múràn lọ́wọ́ wa ó ní òun ọ̀fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀dá kankan àfitọ́lọ́wọ́n ọba ń tọ́ sọ̀rọ̀ ọlọ́run bá dẹ̀ tó fún sórí gbogbo ìgbà kí ìrànlọ́wọ́ tó bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ hálù rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ hálù tó yẹ pé la mulja wala munja min Allah illa ilayhi kò sí kò sí tí mo lè sádi àyàfọ́bọ̀ àbádẹ́dà bó o bá ṣe wá gbàrà lé tó lórí eléyìí bẹ́ẹ̀ ni bùkátà ọlọ́run ó sì tẹ gbogbo ohun tó dá fún ọ tó dá láti láti sáàbù rẹ kọ́dùrì ní òǹdíwọ̀n bí yẹn bá ṣe gbé ọ̀mí rẹ̀ fún ọlọ́run ọba tó dẹ̀rùn pámúṣẹ̀ fún un. bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ó ṣe rọ̀ǹtọ́ dá wípé kí n tí òun dá kọ́ máa sìn tó ti yé báyìí nísìn aha anabi yusuf ala nabina wa alayhi ó rántí mi o lọ́dọ̀ olówó rẹ̀ kọ́ bá ń ṣàlàyé fún un lè sọ fún un ní pé mọ́tàbà àtàwọn àwọn ọlọ́run ọba lẹ́vù wọn lẹ́vù ìgbára sọ ti yé báyìí nísìn aha ó lè jẹ́ pé ó kéré látara èèyàn torí wípé ó kéré ń ọlọ́run ọba wá fi ìgbàgbé ṣe ẹni tọ́rán sọ ti yé báyìí kò wá jíṣẹ́ èèyàn ọ̀rọ̀ wà báwọn ṣùgbọ́n wípé anabi Yusuf aleyhisalaam kò rántí ọlọ́run ọba ìsọkúsọ ni tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò rántí ọlọ́run ọba ìsọkúsọ ni wípé anabi ibrahim sallallahu alayhi ala nabiyina wa alayhi na ajma'in pé kò rántí ọlọ́run ọba nígbà kan ìsọkúsọ ni jẹ́ kí n fún alápèjúwe àwọn sábẹ́ òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ké gbàjarè wá bójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọ́n tá a bá wà wájú rẹ̀ tó ń bá ń ṣe wá sí fún wa tó ń bá ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba bí ìgbà tá a wà wájú ọlọ́run ọba báyìí gbogbo ẹ̀ mú wa rọpárọsẹ̀ gbogbo ọkàn wa rọ̀ ṣùgbọ́n tó bá ti di pé a kó wájú rẹ̀ tán torí pé àgbọ̀ bùkátà ẹbí àgbọ̀ ti ara àgbọ̀ ti yàwó àgbọ̀ tọmọ ọkàn ń máa ń ṣe bí ẹ́ńjìnà ń bọ̀ bá wá yá látún wá padà òjíṣẹ́ náírà sálà ni bẹ́ẹ̀ ni àyàfi àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ọba tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà ń wájú mi lẹ́ rí lẹ́yìn mi náà ni màláìka ọmọ sálámà sí i àti nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam tá a sọ pé a ah, àwọn ó gbìyànjú bẹ́ẹ̀ nínú wọn ni imran bin hussein gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe wá yìí máa gbọ́ sálámà màláìka tábà kà múná kébùrẹ̀ àwọn gbọ́ sálámà màláìka. so gbogbo àwọn arún kan báyìí ẹ̀rí wà tó pọ̀ tó jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam àwọn anabi ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wọn èéfì gbà kán yẹ kàn kò ní ọ̀dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ẹ̀yin ò dẹ̀ túmọ̀ sí wípé ìgbàgbé ò lè ṣe wọn but wọn ò lè gbàgbé ntọ́lọ́wọ́n ọba fi ràn wọn tí wọ́n bá wá ṣègbàgbé gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn ọlọ́run ọba ò ní fi wọ́n lẹ̀ lórí ìgbàgbọ́ yẹn ìgbàgbé yẹn wípé kí nǹkan wá ṣẹlẹ̀ lọ́bẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam iná ọ̀run lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kò sígbà tí èèyàn súnmọ́ ọlọ́run ọba tó tó gbà tí ọba forí orí balẹ̀ fún ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kò dẹ̀ sẹ́ni tí ń fàpèjúwe eléyìí hàn wá tó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó tó di wípé wọ́n kírun zuhur or asri fàǹfà ṣẹlẹ̀ láàrin àwọn sàbẹ̀ débi pé òjíṣẹ́ náà sàlám bínú ìbínú tó bíi dájúdájú lórí tójú ọ̀nà ọlọ́run ọba ni Allah subhanahu wa ta'ala sọ yìí wà lọ́la. náà gbàtọ́ wa kírun ó kí raka mẹ́rin ní méjì bí raka bó ṣe sálámà báyìí torí wípé tí ó ṣẹlẹ̀ kán tó kírun àwọn àfa ńlá méjèèjì wọn àrà bẹ́ẹ̀ sítáǹtì wọn. sẹ̀dínà Abubakar radala anu sẹ̀dínà Umar radala anu wọn àrà bẹ́ẹ̀ sítáǹtì pé ah ntí ó fa ìbínú jíṣẹ́ lásàlàsàlà ńkọ́ tí wọ́n ti sálámà ní zulu yẹdẹ́ yìí ọ̀kan nínú àwọn sàbẹ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ pé a ṣọ́ gbàgbé ni àbí wọ́n dírun kù a òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ní òun ò gbàgbé wọn ò ti dírun kù kọ̀dákẹ́ ó ní tí ẹ̀ bá tí wọ́n bá dírun kù àjẹkọ̀ ẹ̀ gbàgbé torí rákà méjì lẹ́kì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ó béèrè láwọn àwọn tí wọ́n wà lẹ́yìn rún pé ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni rákà méjì lẹ́kì lọ́wọ́ amúraká méjì wọn wá lọ pé àwọn àfáà yẹn wá lé láti tà tẹ́ǹtì ẹ̀dínkòdà wọ́n sì padà wá nulẹ̀ wọ́n amúraká méjì wá wọ́n aṣẹ wọn sájúdà sáré wa òjíṣẹ́ náà sọ náà sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni mí èmi náà máa ń ṣègbàgbé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni sọ ti yé báyìí nísìn ìyẹn wá báwọn kì í ṣe ẹnì kan òjíṣẹ́ náà sọ náà wà nínú ọ̀run ọ̀nkẹ́ ọ̀nkẹ́ tíra yẹn lọ kọ̀ lọ́mọ́ kí ló ṣẹlẹ̀ yẹn ìgbàgbé ni sọ wá túmọ̀ sí pé kò rántí kò sínú rántí ọlọ́run ọba nù lá kò túmọ̀ sí bẹ́ẹ̀ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni bó ṣe ń di pé ó àyà yẹn wà bó ṣe náà sàrà sálàm ṣe sálàm àrùn ní àfikún mi òbẹ́ òbẹ́ yìí dẹ̀ wà nínú jama torí pé kí ni Sayyidina Ubay radhiyallahu anhu òun ti hákùnrán sórí kó jíṣẹ́ náà sàrà sálàm tó lọ àwọn kan wà bá wọn ti ha sórí kó jìṣẹ́ ńlá tó lọ kó tó jáde láyé wọn ti ha ńgbà tó gbọ́ tí kùránì fẹ́ ẹ ọ̀fẹ́ ọ̀fẹ́ jágeere ọ̀bá ara mi létí tó ti yé báyìí nìsín ṣé ó túmọ̀ sí pé òjíṣẹ́ náà sálàmù o so gbogbo àwọn adéláwà tó pọ̀ báyìí tó jẹ́ pé òfin ẹsẹ̀ ló fi jẹ́ pé bí òjíṣẹ́ náà sálàmù bá ṣe tó kọ̀ọ̀kan á ṣe tó tí ẹnu kò lè lórí tí òfin ni di wípé tába ti fààyè gba ìtukùtù ròrí àwọn èèyàn yóò bọ́ síbi rà á yóò dẹ̀ mú ìṣìnà wá kọ́ lọ́wọ́ yàrá yà ìṣìnà. níbi tí anabi ibrahim alayhi salam yẹn ṣé ó lè ṣẹlẹ̀ pé àwọn màtẹ́kà lè wà láì jẹ́ pé bọ́lọ́run nìkan kan wá. kò dá òtún yẹn ọlọ́run ọ̀rẹ́ láì ní ìrànlọ́wọ́ yín tọ́ba adẹ́dá nìkan ni mo nídìí biduni wasita hadith wa bẹ tọ́ da sọ̀hí. ó ní asúnà lọ́ wọ́n ní ìmàlúwọ̀kì náà sàlámù alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah. ibi iṣẹ́ wa tó bá di end of the year time December yìí so wọ́n máa ń pín àwọn kan.